ẹwọ́n mi ọmọ rẹ̀ kẹrẹ́ nù kìí wà kẹrẹ́ rẹ̀ ká àṣà pírù láwọn ní ẹ́ kẹmẹ́yìn ọmọ rẹ̀ kànáà lórí kòtù statement ààrẹ nìbó statement ẹ̀rọ dáàkà kẹ̀kẹ́ lọ rẹ̀ dáàkà àṣẹ rẹ̀ dáàkà rẹ̀ nàkà a wise saying socrates or socrates and socrates <laughs> socrates àmì ẹ̀hìn àhàn aristotle socrates àti socrates ọ̀rọ̀ ìgbé ẹ̀ náà kẹ́mẹ́yìn. ẹ̀ẹ́dún kálẹ̀ dàbọ̀ ní kóòtà dàkà dàkì mọ̀gàn bẹ́ẹ̀wò lọ́wọ́ ká dàkì kóòtù rẹ̀ ní kóòtù akọ̀rọ̀ ẹ̀rì bẹ́ẹ̀wò bẹ́ẹ̀ kóòtù rẹ̀ ọ̀nà kàkà max weber hmm? lord benin ẹ̀ ló pàtàkì. àná ẹ̀mí ni dàbí píríncípù lẹ́ẹ̀lì wọ̀nyí à kẹsí lókè lẹ́yìn ọmọ yìí. so afẹ́tí rẹ̀ ọ̀nà ìjọba orí kò wáyé tẹ́ kó dùwà kálá. òmìnir rọ́ọ̀nù àlẹ́ àkọlébìnrin àyàn náà ní rọ́ọ̀nù àmọ́ tó wọn lè lè sẹ́yẹ rọ́ọ̀nù máa káyìn yẹ̀ksidù ẹni kọ́rọ́nà ẹ̀kẹ́ni àmì àná rọ́ọ̀nù náà wò bìrì àyìn nínú ọ̀dọ́ ọ̀gbọ́n tó ṣe bìrì ẹni. rọ́ọ̀nù wàláhì rọ́ọ̀nù ọ̀rọ̀ àwọn oníbìrì ẹ̀hún. wíwá ìgbéri kì í níbi sáà ní rọ́ọ̀nù ọ̀rọ̀ kí sáà rọ́ọ̀nù ọ̀rọ̀ àwọn ọ̀la ìdí What سمولي to Muslim Sharia in وإن يروا سبيل الرجل أو إن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا دي لولا لنا الناشا دي لولا نبي يساوي أسأل الله أن ينفعني معكم وليكم وليكم وظنني بهذا الأمل ero koronon wa ihwani almuslimin atenya na mnoko munini wa an yujzi bil jaza'il awfa bo muri suata lere otoshana ikeka ogu otoshana ikeka perfect man sahama fi ikhrajihi ona amasulike o koronon ni man fi ihraj na shota hera jozi printing jozi kadoro jozi wasi ka omuri suata ozana tijana ka ogu agbawo wu ẹni asọka ayé anyi assignment owó adúlọ nù déètì abẹ́rẹ́ wọ́n wọ subuhana holmes ool omori ọ̀nà ọ̀nà ìnìbàn ọ̀nà iye ìhùsìn iye àpàn kẹ̀yìnà àni yọ̀rọ̀ kẹkọ̀lù bana kọ̀mọ́ ayá yẹrẹ ń wọ̀ wọ̀yà àdìhà ayá ìdó òṣèlú zọ ìnáhù nẹ́ẹ̀mán mọ́ọ̀t. omori ọ̀nà ìyẹn ọ̀nà ọ̀họ́ yìí wọ́n nẹ́ẹ̀mán ọ̀nà ní ẹ̀yà ìgbé kéré kíní. wọ́n tó wọlé bìí ìdìbò nìkan àwọn nìkan ẹ̀rọ ọlọ́pẹ́ tẹ́ ẹ̀kẹ́ni dáhùn ẹ̀ wọ́n ní kẹ́ni ní mujahirun one of the mujahirun also that is mujahirun náà jẹ́ daraja daraja ẹ̀ one of the mujahirun náà náà kan ọ̀sán náà ẹ̀fẹ́ ẹ̀yẹ tẹ̀lé yẹn náà ọ̀rọ̀ ìsúná kankan. Uh-huh. Mana mi yẹn nù ẹ̀rẹ́ hó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ló mú kọ́ ló mú yẹ ẹ̀rẹ́ kọ́ mẹ́rin ọ̀hẹ́ lọ́dà yẹn ń ma nà mí fa lónìí kúkú yẹ ọkọ̀ ẹ̀dá yìí ẹni ẹni mẹ́rin yẹ kọ̀ ẹ̀kọ́ olùkọ́ à olùkọ́ yà ká ọ̀nà ọ̀kà ni àwa ni ọ̀nà ẹ̀ ní ojú àhírùn ọ̀yọ̀ òkú so number one ọ̀nà so number one is considered now in its sign and symptoms wòlé kọ́ ọ́ tí ní wàá fẹ́ bẹ́ẹ̀.

àwọn ilé tọmọkà tọrọ ẹ kà ara màkà iye sọ ọrẹ mi yẹn nọ bọlẹ di bọlẹ di hadith rẹ la ọrẹ kọ lọsẹ tó lè wá àsámà náà àwọn màá gbọ́dọ̀ kọ ẹ lọsọ bẹ́ẹ̀. anyẹlẹ náà wọ kọọsì bá ìjọ àtúntà bọlẹ ọkọ àká ẹnlẹ wọn anyẹlẹ náà ọlọmọdé kárẹ ọ nìyẹn débi ìjọ àkọ ní àlọ cancer and result discover cancer what do you do the abáwọ̀ abdulrahman lahadari ọkà ìdá ta ayé na ti najasa gaslu mahaluha kó fẹ̀yìnì tabasat gaslu sọ́ọ̀bù kòlóhù èjì dọ̀tí ọ̀hún ètò ẹ̀hún ní ẹ̀hún ọ̀nà èjì dọ̀tí ọ̀rẹ́ ti kú ẹ̀rú obìnrin ìjọ náà yín náà báyìí so dọ̀tí ọ̀hún ètò ẹ̀hún ìgbà sọ́nà kọ́lé ọwọ́ ẹ̀ náà wọ̀ ní ọ̀rẹ́ wa ama ɛwɔ no a na line no tukaka na dɛn no a like dɛn na ɔkɔ na na na election saa yi wɔ mi recently ata ɔ brother nya wie hin ɔno ayɛ kɔnɔ ato mu ɔno akɔkɔ ewu kɔn na wie yɛ tu kɔnɔ ato mu ne so because ojú ọ̀nà màkà mi younger sister ẹnna ẹ̀ guide mu na guide now hijab na kẹtẹ́ Rọ̀dọ́n hún ní ìjáàbù. Fẹ́ẹ̀ kí wọ́n tún wọn kà mẹ́rẹ́ dé ìṣe rẹ̀. Ẹ̀kọ́ ibi ọ̀rọ̀ nìkan sáyẹn ní mi ìjáàbù. Weakness of Iman. Salaam alaikum. Alaikum salaam. Àrùn. Ó tọ́ náà tó ẹ̀rọ náà ẹ̀rọ náà ẹ̀rọ náà ni ẹ̀rọ tuntun ni ìfẹ́mẹ́ lọ́kà ẹ̀rọ tuntun ni akọ akọ rẹ̀ láà ẹ̀rọ kí wọ́n gáàsì tàn yẹn nà án akáyọ̀ kí wọ́n gáàsì tàn ọmọ ìjà àbẹ̀ náà nọ́mọ̀ rẹ̀ kí wọ́n kì mi between nà is what flat. kọ́ ẹ̀ kò ní ṣáàjì náà ẹ̀yìn náà nínú rẹ̀ ẹ̀ kó bá tẹ̀lé orí wá fúláàtì rárá o ẹ̀ ó ṣáàjì náà. so wọ́n mọ̀ dìtọ́ ọkọ̀mọ ara ẹ̀ what happened ẹ̀ kò sọ emmanuel was coming week àná náà ní ilé ìdọ́dọ̀ tó yẹ di ọmọlẹ́kẹ̀ wọn náà ní láti ẹ̀ anyị hụrụ ya kaka إذا قيل له أخذته العزة بالإثم فحسبه جهنم قل ولبئس المهاد أمريكا عمينا نكبعك نوع مزني لو نقص إزة النوع كان ما ما هذي وتو لو سيبي دو حركة وكا دو حريبي قوي دو ما أمريكا ناو فحسبه جهنم جهنم جهنم أوه أو شو شوت أن أوه wala bai sami ha a muri a kairan a kama kai a da biyu kai na kaki jan nama ba a haiwa hazan ore ya ko muna yan wuri nan a sanya mai rotu ne ila yi bayan bayan bayan bayan nan o in kun da yau tun ka a haka one o'clock tele zuwa babai ore ya ko wallahi ni weakness of iman na yan hmm? so ama ne kare like oref every time ẹwùnyá ama kare like ọlẹ ẹrẹ wa mi kare kene no adìẹ tẹ ní dúkọ o ìdí eléyìí tó ní divorce like ọdọ nǹkan like ọ̀nà ọkùnrin kẹwàá kúkú yìí ìdúró ilé ìdúró tó àṣẹ yóò wá di ọkà الرئيس عليه وسلم ويكنس of في never must have how who know how هنا know any situation man ومنها أبوهن الشعور بقسوة القلب وخشونته أقد دوزا دور فيل إيه؟ فيل التي دور why feeling يعني، you know duye ro amaru amaru kan kan na men en eh? hmm. o oh, dawa so we dawa e me wa ku ai e wa e wa wa che wa kare yo e no fili na hmm. che wa kare yo ka wa ni koso tu kol aya ore bibi ora da te o khashurunate kuma in fact e yara be za ore wo حتى لا يحس الإنسان نتوكا الله دعوة كوني أو تمام لو قال أن قلبه قد انقلب أنا وقال يا تكسر أنا نرى إن وانا أشوف وانا وقال يا كان نرى انقلب حجرا فحجر إلى تا حجر لا بل إلى تا صدا مغلظة very hard eh ordinary rock can you hard rock لا يترشح منه شيء enyi السماء قاطر هنا نوين ولا يتعثر بشيء that is we can't any benefit from iron ore ما وعلى iron ore any side that you hold or do only result ولا يتعثر بشيء all current effect any side affect am. أويركو وأقواه إيدي ويقواه إيدي سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون والله جل وعلا يقول أموله أنا انجتهم أولوي أكاكا ثم قصد قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قصا أمريك أعلم آه، النار دا يهودي إيه، ندعو نكاتهم أو رمانايكا إذا لا يمرين إني فهي كالحجارة لا باين من كلتان أو أشد قصوى وقال كتن من هنا وكن كذا فلانا من سورة البقرة يعني تفصيلا الواحد يقول لك لا أنا كذا أمريكا وإن وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قصت قلوبكم بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون نملك ستون كعوانا إيه، عن مرايا تطمعون أن يؤمنوا لكم إيه؟ وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما أقلوا وهم يعلمون كما وإذا لكم آه أي يهودي أباني متعلقة ببعضها بعضها ببعض أبا يهودي omurike tamayi nini munaika wa izikototum nafsan yahudi ayawaza hmm? lisha watunelo nesan timabatuwa arada korekan wa ka ko sono won yahudi yahudi ne ne bi kus umurika awali yahudi ne ba'asuhum bainahum shadid tahsabuhum jami'an wa qulubuhum shata ذلك بأنهم قوم لا يفقهون mulki wani ka koyo kan haro na ya yi ne a wata e iri to kuno da daka ai e nawa a ta nan ka me ko bon e bi da ran ten nan mun yi tuka wa da shi wata nan e hu ji ta da ki e won ne le mo ka ko ni e ru ko mun yo yahudi yo da shi yahudi nan da ne to ne yahudi san ana men wele wona ka cooperation eh holocaust ẹ eh, ẹ eh, holocaust holocaust ẹ eh, mẹ ọmọ náà bẹ́ẹ̀ ní nara, ara ní state of israel náà ẹ mìíràn yìí ti bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ dọ̀bẹ́ lọ ẹ wàá kọ́ ìbẹ̀dẹ̀ kọ́ òkè bẹ́ẹ̀ aláwọ̀ ìyàwó ni ẹ̀ ní ẹ̀kọ́ra wọn bẹ́ẹ̀ dasọ́mọ̀ ní kẹ́wọ́n nìyẹn bẹ́ẹ̀ ní ẹ̀wúrẹ́ náà ìhòòdì orí kókó náà dákẹ́ni họ́lẹ́ dẹ́ họ́lẹ́ nù bẹ́ẹ̀ rẹ làbọ́dà dẹ́lá aláwọ̀ ìyàwó dẹ́ kẹsàn ìṣẹ̀ ẹ̀hóòdì and they like like this they took him they never What is the next thing? They come and you wako, like, hey, they're coming, calling. Yeah, <laughs> now, how possible? I could skin them, and I'm sure I could not come in that wala. Just to satisfy their aim. Wearing uh, protocols, go, protocols of Leonard elders of Zion, go, and then protocols in it too. One of it is what? Strict adherence or someone amyame so say nyamu kia nyamu dey lead to it kene eki saying very important is the atazet zena adeda utazet no is not important man adaka onya onya ngo no wa utazet no because target on important oyo ku le man se ngo le ama hakata ndo ko il kotartum nafsan kama inu wanu su wala nyatani fadaratum fiha wa ma haka ta ne a san ka suna san ka da muri ka ta annabi musa ne ha wannan wallahu mukhrijun da muri ta ta hin ma kuntum taktumun isan lo concealing do ta ndo da ka fa kulna duribuhu bi ba'daha da muri ka ta ma ruwan man siliyani nan eh wai ka da nan da ka hin mai wa hakin ne وأشربوا في قلوبهم الإجلة بكفرهم because and many who love of what العجل عجل that is really my root and then I mean love and كناية بابا أقول كهوي تناية مالي ما زين أهو أشعر دوم لك عد يلين عد هما دوم كتاب فقلنا ضربوه وبعدين دعين مليون دوسين يلون بس يندان وانا هاي ẹni ẹwọ lọkà ọdún náà ọmọ yìí lọnà lọsùn bàtí mẹsàn náà lórí fún un hmm? kazalika hmm? kazalika yorihim ayorihim ayati abomori miskanṣe àti azawan hmm? ọlọ alakum kakilun owó anyira yẹn bọtù jama níṣẹ sọnyìn sí ẹhùdẹ nàrẹ mi fún ma kọsọ kòjú òkun ní bá àdúrà yìí. أولا rẹ̀ mọ́mọ́ ولا ni كتاون وهي أشد قسوة فكان وهي كالحجارة بهين كتاون الكواب كتاون أي كتاون أصلا كريتان يمكن الكواب كتاون لتان أولي جويتان إذا تنمى أنك توني الآن وإن من الحجارة لما يتفجر منه الأنهار خشية لله أعني لتانيك إن tamani chakawewe dinya on haka haka ka dinya tohona ne ana muhimu ni mzee kama muhimu ni mzee لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشئا متصدعا من خشية الله هاني تقرأن يطابع كثير مقارن لأن لك إيهام مريوان رجعك أقوى مهم مريوان من خشية الله وتلك الأمثال نضربها إمو إنه إبرمان إنه بجون إسيك للناس يعني لعلهم يتفكرون وين يريد هو الزف لون نريد أنا نعم يعني وأنك تنون إن لك يعني يتهون نبي وإن من وإن منها لما يشقق فيخرج منه الأنهار وإن منها لما يخبط من خشية الله ọ̀yẹ̀kú ẹlẹ́kẹ̀yìn àṣẹgbòrògbò ẹgbẹ́wọ̀n hẹ́mọ̀rí náà tẹ́ ẹni kẹtọ̀ wọn aláwọ̀ bí gọ́ọ̀fẹ́lẹ́ àmàtà yahudi ẹni kaba sọmọ fún kẹrin ni ọmọdé kan náà bẹ̀rẹ̀ wọn hàn ní àbúkọ náà nìyí lọ́mọdé kúmọ̀ aláàtì fẹ́ lọ́tọ́ mọ́rí ọkà ẹ̀wọ̀n tó mọ́rí ẹ̀wọ̀n muhammadu rasulillah sallallahu alayhi wa sallam àtẹ̀wọ̀n sahabiyan afatatuma ọ̀nà ẹ̀yẹ ọ̀hún ọ̀làkùn wẹ́ẹ́rẹ́ kẹ̀ wọn dọ́wọ́ ni يصنعون يوما وقد كان فريق منهم يسمعون كلام الله قال هناك حتى أن يهودوا لنا إننا spend almost 1000 years وشكو رسالة هنا كان النبي محمد عليه الصلاة والسلام هنا كان النبي عيسى عليه السلام يعني almost 6000 years أنا ابن سوا بلد وأنا وابلد لكن ندرس ẹnu mi àwọn sẹ́mi súnmọ́ yìí harry fóònù nígbà àdìmọ̀ àkọlù ọ̀hún ìlànà bẹ́ẹ̀ ni varan ọ̀rọ̀ mi ìjìnlẹ̀ ilé yìí wa bẹ́ẹ̀ ni kò varan àní ọmọ ikú ọ̀hún ìlànà ẹ̀ máa mẹ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mẹ́ ẹ̀ ẹ̀ yìí yìí ọ̀rọ̀ ikú ọ̀nà mi ò alákùnrin ní àwọn kọlu àmàna ò yẹ kí akọ́lá bá àdúgbò ìlànà bá kọlu. أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم فلا تاكلون أولك أولا يعلم أولا يعلم أن الله يعلم ما يسرون وما يعلنون كو دون يجي لنا دو ديكا ها أي أدو ها كلين ينوي إيه كلين لأنه كان لين يعني يدجلين ولذا خلا بعضهم إلى بعض يجي نرى خلا خلع that you are traces إذن خلع عن المؤمنين وقد انضم إلى بعضهم بعض إلى اليهود مثله إجارة فلكم لهم من ذلك وينين بعضهم إلى بعض قالوا لها كاكا أتحدثونهم بما فتح الله عليكم لا كاكا يزينك أو يوانين لا كاكا يوانين

Ah, in wa'azu surat bakara ta ka wa in tubdu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah in suratul mulk don rika wa asirru qawlakum sitanni aw ijharu bihi innahu alimun bi dhati sudur amabo so yahudu rika umana rikana ebo mu kekere edebijin

ẹ̀rọ ọ̀nọ́rà ìtàn lọ́ka má lẹ́yìn àlùjù náà yóò dé ká hàn yín wọ́n kene ìtìlí kẹ́ni kẹ́ni láìsí kẹ́ ẹ̀yìn àlè nù wà nìyí kẹ́ ìdúró ẹ̀hìn ẹ̀ń kúndì yá ọ̀dà ìkúndì yá somebody náà ká ìràkó kẹ́ni ọkọ̀ bí lè rí mi ẹ̀hìn ìràkó ọ̀nọ́rà ìtò road ìràkó ọ̀nọ́rà ràn kàfàkà ẹ̀hìn ẹ̀hìn wọ́n ká náà so. anabla anabla kabi ni ikyekye ɛn ɛni ikyekye oyi ti sɛ sɛ ne ndɔyɛ ɛkɔdɛ amikum ɛn so da ale kaayɛ ɔdakɔ sɛnɛ kaayɛ lɛ nkɛ ɔkɔ yɛ ɔmɔ ɔyɛ kaayɛ sɛ yɛ hɛn awɔ da ɔlɛ kaayɛ ilikye so wɔn na kaayɛ dɔkata wɔn wɔ sɔɔhibul bil kɔɔsi ɔyɛ wɔn na ɛkɔ nyɛ nara dɔte laa laa tɔɔ sɛrifihi mɔɔ ɛzɔtul mɔɔt ɔlɔnɔn.

e maleke na echoro ihe ụsa na na-eke odiri asha samụnọ da ọdagwụ dawa adagwụ here na e, samụnọ repara ụdị ka kai onye nọ na ya abụ abịa ka ahụ na adamasị na etela dị ohere abasọ na aka anyị dị ọka wàdà bá fúnlọ sọ̀nù kókè wọ́n kà gbogbo mi nà kọ́ bọ̀ hàn tó ẹ̀ka lọ́ọ̀ mẹ́sàn-án yẹn wá àbẹ́sẹ̀ sọ́ọ̀s náà ló mú ní ẹ̀ẹ́kùn yìí rà ṣẹ́dá alẹ́ rọ́jò lọ́ọ́ ọdún ọ̀sán gẹ́sẹ̀ bí nǹkan kan ẹ̀rọ nìkan ànàmú àbí òní lẹ́nu ọ̀gá yẹn lóyìn náà ọkọ̀ máa hẹ́ gáwọn náà tó yí lẹ́nu wá àwọn sọ́wọ́n yẹn ọkà رجالا غيركم اللي أنا ده تنهي تناهي إني أنا أوت تيزر أنا أبدا صراحة أنا أنا كايزا إيه؟ لك أما نساءكم فقد تزوجنا رجال رجالا غيركم أبصر من هنا او ده سلا صراحة أنا كاي كايزا أما أموالكم فقد قسمت بين ورثاتكم Awele, eke ha wọn nínú yẹn ara aga yẹ lewurọsa ara aga yẹ náà kò inherit am they inherited it سيدنا أبي بكر لو أذن لهم للخطاب عين give any permission كتاري أكو أسأل هناك لك إن خير الزاد تقوى إنك هاي the permission أولا يعني نحن نحن takwa nza takwa baya ẹwà náà nù wẹ́ẹ́ kún mú wá sí ilé isu ẹ̀ẹ́kùn ẹ̀yìn fẹ́ wọlé arú yẹtọ̀ àmúwá èyí lè kà máa ń ṣekú ẹ̀ náà ẹ̀ wọ́n rẹ̀ sọ wẹ̀yìn wọ́n kò sọ wẹ̀yìn ànẹ́bí ànẹ́bí aláìsàn ètò initially dáadé bí wọ́n kọ́ kọ́ rẹ̀ ànẹ́bí eléyìí kún ẹ̀rẹ̀ máa pọ̀ rẹ̀ ani bere ka kwata hmm mun ka kwata je amma da yin sunna but later an da probeta oye ko kus ani bere ka azna da na reta na ta akwa so ẹkùnrin náà náà nǹkan <laughs> kọ́ńtẹ̀ náà ìdókòwò sùn ọmọ náà ẹ ẹ ẹ ẹ ẹ ń dẹ́nu ìbúra uko nyizde nyingi ni demanda demanda sahel ehe lamani vyeti je vyetahe na eh otakikian sahel onalia hatani onaliate baba ehe wow sio damani hapana damani hida sio kutura na kaira hebe mwanjaje hii iwe iwe iyi wee afọ na ọkụ ahịrị afọ ọkụ ahịrị na ihe mmanya ike dị ka ịnya emeka ga aka ka ezi na anyamịnye n'ọnya mmịnye na ehi ọnị ehi ahụ na ahịa ọ na ìjọba ukwu na ilé chuma ọmọdé yẹrẹ ọbọ ẹyẹ ẹyẹ anakọrọ ìwé ẹkọ náà màní wẹ́rẹ̀ kí ukú eh, ẹkọ ní sọ́ọ̀rì Ebe nàmà nàmà ẹ̀mẹ̀ ẹ̀bọ pọ̀lọ̀ ìjọ ẹ̀mẹ̀ ń wọ́n rẹ̀ gbé ìṣọ́ ní àgbẹ̀yìn lèrè yín ní lèrè sí ní ọgbọ́n ẹni ní ìrìn náà so wọ́n lárò yẹtọ̀ àwọn àti. ukwe na-etu na-etu na enyere ọnụ sọ mọgọmọrọ look at abuja very recently i think just getting to two weeks now for if i'm not mistaken mo ti gbẹ gan-an dollar wall almost three hundred rí kubu health person. kubu health president run out now because bẹ́ẹ̀ gàlá.